أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على خير الأعمال نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وعلى صحابه ومن ولاه ذلك إلى يوم الدين أما بعد السلام عليكم ورحمة الله وبركاته أذكركم الله مرة وبركاته شكري قلنا له بوسائل لا أعلم à ń jẹ́rìí pé kò sí ẹlòmíì wá tó yẹ kí a máa jọ́sìn fún àyàfi ọlọ́run àlọ́ra. bẹ́ẹ̀ ni a ń jẹ́rìí pé anábìwá Muhammad sọ́dọ̀ ọlọ́run àlejò ọ̀sẹ́ńdẹ́ ẹ̀rọ ọlọ́run ọba ẹni òjíṣẹ́ rẹ̀ náà ni ìkẹ́ ọlọ́run àti ọ̀la rẹ̀ kó máa bá anábìwá Muhammad. صلى الله عليه وسلم أتمنى به أتمنى صحابه أتمنى بوالي فوقنا bí àánú mi ìlànà tí wọ́n fi lẹ̀ ibi olùdí ọjọ́ ìgbéǹde àlùkìyàmù. ìwọ́sẹ̀ lè má ní ìtẹ̀síwájú lórí àlàyé tí a ń bá lọ nínú fíra nù ìhánilẹ́nu ìpàgbé ìlú. بشر كتاب التوحيد ìgbésí ẹgbẹ́ ọ̀rọ̀ gbé onáàrin àlàyé tí wọ́n ṣe lọ fún wa nípa pé ojú ọ̀nà ọlọ́run ojú ọ̀nà kan ṣoṣo náà kò pé méjì kò pé mẹ́ta ẹni wá ti wá lọ ojú ọ̀nà yẹn nìkan àwọn tó ń bẹ lójú ọ̀nà náà nù tí wọ́n ti sọ orí ọjọ́ ìgbéga ìyáàmù ẹni wá sí ìyá àdúgbò mi yálà ọ̀tún ni àgbóṣì ni nínú àwọn tó ti sọ ọ̀rọ̀ nìyẹn àbí ọlọ́run tó mọ̀ sọ̀rọ̀ àwọn tó lè lọ ní ìgbà. wọ́n ní fàánù àpè àtàlà àtàlà lẹ́yìn ọ̀rùn kìláàfù láti yọ ẹni rẹ̀. إنهم يرجعون إلى كتاب الله wọ́n ṣe rí àwọn lódodo àwọn tí wọ́n bẹ̀rù lọ́nà tọ́lọ̀ ń bá làkàlẹ̀ tí àdúgbò ti ṣàlàyé rẹ̀ fún wa sọ̀rọ̀ lọ́wọ́ àlùfẹ́lá wọ́n ní kódà tó tẹ̀ sí pé ìyapa tó bá tẹ̀lẹ̀ sí wọn látara pé wọ́n ń ṣègbìyànjú wọ́n ní síbẹ̀síbẹ̀ náà. wọ́n sì máa darí ara wọn padà dúró síbi ọ̀rọ̀ ọlọ́run. bẹ̀rẹ̀ láti ààrẹ ìdọ̀lá lè lè yàtọ̀ sí àwọn olùsọ̀rọ̀ fàyínà tó dáwà yàtọ̀ àmúwá àkàrà torí pé inú àwọn olùsọ̀rọ̀ yìí ìkọ̀ọ̀kan wọn ibi tí wọ́n máa darí sí ni ọpọlọ wọn orí wọn òun ni ilé ìdájọ́ wọn. ìtọ́pọlọ ni wọ́n bá ti gbé wá òun náà làwọn fẹ́ máa ṣe eléyìí tó ti pọ̀ jù láwùjọ àwọn mùsùlùmí lónìí afẹ́ǹtì islam pẹ̀lú làákàyè wa ìdí làákàyè wa bá ti sọ fún wa kó dáa òun náà la fẹ́ máa gbà kó dáa ìdúrà ti ní ọ̀dà òun náà la máa gbà pé kó dáa àtúnyẹ káwọn èèyàn tó kú náà wọn lè fi pé tó dáa nu àti tí ò dáa ṣùgbọ́n àwọn àti fẹ́ fún àwọn ọba tó jẹ́ kẹ́sìn òye wa ẹni tó wà sí islam ó mọ ẹ̀sìn rẹ lórí mímọ̀ ni àti àgbọ́yé tó múnádóko mímọ̀ àti àgbọ́yé tó múnádóko yìí yóò ti mọ̀ wá láti inú ọ̀rọ̀ ọlọ́run òní ti ayé àlùkùránì kú ìwọ náà ò sì ní gbọ́ àgbọ́yé tó dì lórí ọ̀rọ̀ àlùkùránì bákan náà ìta bá fẹ́ ṣe lẹ́sìn á lọ máa fi wò ó pé gánà mi tẹ̀lé sallallahu alaihi wasallam dáhùn ọlẹ́yìn rẹ̀ tẹ̀lé sórí ibi àtàbí ọba ti ṣeun sallallahu alaihi wasallam kò ní jẹ́ sí mọ́ nídìí ìlọ́jọ́ gbéga ìyáàmọ̀ gẹ́gẹ́ bí imam Shafi'i alayhi rahmatullah lọ́nà ti sọ àbí imam Malik ló ti wí pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ta'ala wọ́n ní mẹ́lẹ́m takùn ìbádàtàn fi zamani rasuli sallallahu alaihi wasallam lam takùn ìbádàtàn ba'da wafati. wọ́n ti tẹ̀lé kí ìbàdàn wọn dé ìjọsìn nígbà táwọn ẹbí ń bẹ̀rẹ̀ ayé ìgbà táwọn ẹbí wà á sí láyé mọ́ kò ìjọsìn. kí ni wọ́n pè ní ìbádà ìjọsìn wọ́n ní kúlù ìsìn ìjáàmì. لما يريد لما يحبه الله ويرضاه من الأقوال والأفعال الظاهرة والباطنة ìta mọ̀ sọ pé ìjọsìn lélẹ̀ ìjọsìn lélẹ̀ ó ní gbogbo orúkọ tó kó sínú sábẹ́ pé ọlọ́run ọba ó fẹ́ káwọn ṣègínì ọlọ́run ọba ó fẹ́ ó yọ́nú sí kàmọ́ sí nínú ọ̀rọ̀ sísọ táwọn sọ jáde lẹ́nu mi àbí nínú àwọn action àwọn ẹni ṣe táwọn ṣe ni agbẹ́ méjèèjì ní ọmọ wa sọ́nà ọba wa fẹ́ ká ṣe sáyé àlùkò àmì sọ pé ká mọ̀ ṣe tí ànábì náà ní ká mọ̀ ṣe sọ́nà ọba wa yọ̀ sọ́nà ọlọ́wà òní yọ̀ sí àdájá rẹ̀ láéláé bí o sì nífẹ̀ẹ́ àdádálẹ̀ torí pé bí àdájọ́ ìbá ti mú wá fún alákọ̀ọ́dọ̀ náà sọ̀rọ̀ lọ́wọ́ àyẹ̀wò sílá táàtì gbọ́ láti ẹbí yìí kí nínú àwọn sọ̀hábà òdì ọ̀dọ̀ àyẹ̀wò pípé ànábì wí báyìí ànábì ṣe báyìí ànábì ní àmọ́ sọ báyìí sọ̀rọ̀ lọ́wọ́ àyẹ̀wò sílá irú nǹkan bẹ́ẹ̀ kò gbọ́dọ̀ mọ jẹ́ ìjọ ìtumọ̀ ní kí irú ìṣe yẹn nígbà tó náà bá òde sọ pé ká tó wáyé bàbá ní ágbé ni ànábì ní ọ̀pọ̀ ọgbà wájú sọ̀rọ̀ lọ́wọ́ lórí ọ̀sẹ́lẹ̀ nínú ilé ẹgbẹ́ ìrànwọ́ ẹ̀yà mi nínú ìgbà ẹ̀mọ́jẹ̀ káwọn sì ní lára lára sì ní tí ànábì ò bá ti gbé fún ọ̀nà tàbá ìyẹn láti gbọ́dọ̀ jìnnà sí gbogbo orú nǹkan bẹ́ẹ̀ èmi máa ń sọ ní pé ẹ sẹ́rí àti dáǹdánlẹ̀ onírà ìbí kálá tó máa rówó yìí gbogbo àwọn tó dàda dálẹ̀ ẹ lọ ro yìí bí wọ́n ti dálẹ̀ ojú torí owó yìí náà lọ àbí torí káwa náà sábẹ̀ rí lọ́nù káwa náà sábẹ̀ ṣe táwọn èèyàn kan ṣe ọ̀rọ̀ ẹ̀sìn wa ò sì gbà bẹ́ẹ̀ sáńdáàdì ti wà fẹ́ sìn wa gbogbo tí ó mọ̀ jẹ́ ẹ̀sìn ọlọ́run bá fi tẹ rẹ̀ wọ́n ti ṣàlàyé rẹ̀ fún wa ọlọ́run jọ wọ́n ti wáyé ní tí ó mọ sàdájá yẹ̀ wò. wọ́n ní wàlá yóò gbà ilẹ̀ ààbà wọ́n ní tẹ̀lé àwọn tó ti sọ nìyẹn wọ́n ní tẹ́tí gbọ́ ẹlòmíì ẹ̀yin náà wo orí social media à ń sọ fún wọn ẹ̀ mọ́ tẹ̀ bọ́ mọ́ mọ́tàdáda lè má ẹ̀yẹ lọ́wọ́ ọ̀dọ̀ làwọn akọ àtúbí kò tún gbọ́ ọ̀rọ̀ ìkan láti bẹ́ẹ̀ inú yẹn ti tún bàjẹ́ pé ní lábẹ́ fún ọlọ́run ilé náà ti sọ̀rọ̀ rẹ̀. ìkànnì nínú wọn ó ní àlùmọ́lọ́ àlùmọ́nàbì sallallahu alaihi nígbà táwọn bá tó mọ̀ ṣe ìrọ̀ ìrìn sọ̀kánàlá ọ̀rọ̀ burúkú ọ̀rọ̀ kọ̀rọ̀ ibrahim ìyá ọdún wo náà dé náà àti bàbá láti gba owó tó bẹ̀rẹ̀ àwọn sọ̀hábà òdí ọ̀dọ́ ọ̀hánìwọ̀n tó láàpọ̀ tí wọ́n ti bóyá ní ibi period ìjìrà àti wà ní one thousand four hundred and forty two ìjìrà báyìí yọ ibi kiri kú ọbẹ̀ kó wá wo yọ ọdún bí àwọn ọkọ̀ abàdógbẹ́yìn tó ti kú láyé òbí ọlọ́wọ́ àánú. gbogbo àwọn tó wá ń tẹ̀ sí wọ̀ tán tó ń jíjẹ́ ìgbọ̀ nínú ìyá àti ajẹ́ tó gbogbo àwọn èèyàn mọ́ lọ́wọ́ gbogbo àwọn èèyàn mọ́ anábìnrin sọ́lọ́ lọ́wọ́ àánú ọ̀sẹ̀ dára ara àwọn gbòlówó asọ́jú ọ̀rọ̀ asọ́gbánú ọ̀rọ̀ burúkú ọ̀rọ̀ kọ̀rọ̀ táwọn oníṣòwò máa ń sọ nìyẹn. Òbí ó ti wá fún ní ìtura yìí, àwọn tí ò tẹ̀lé lánàá rẹ̀, àwọn ìyọ̀bọ̀ lọ́wọ́ mànẹ́bí Kí ló lè nínú ànẹ́bí ju pé kó tẹ̀lé ẹ̀wá ní tí wọ́n ní kújọ́ wa ń sanwó lórí ọlọ́run tú ìrọ̀ èmi yá. àwa wí ọ̀rọ̀ níbi ìdí ládàradà náà ni wọ́n mọ̀ tó jáde lẹ́nu. ní lábẹ́ ń pàkíyèsí ìwọ ọmọ ìyá wa ìwọ ti ẹ̀fẹ́ tí kò gbọ́rọ̀ ẹlòmíì wọ́n gbọ́ tóbi tí wọ́n gbé ọ sí. gbogbo àwa yìí náà inú tó bí náà lábí àwa náà sí. ṣùgbọ́n gbàgbọ́ lọ́wọ́ bá sàánú wa. láti wà ní orí ìlànà àtìkítàbù àtúnná a ti sọ̀rọ̀ burúkú sí gbogbo àwọn bàbá torí pé wọn èsì ẹni àbùkù lọ́dọ̀ wa ṣùgbọ́n tẹ wá sọ pé ma bá àwọn ẹ̀ní mọ́lọ́run ẹ̀ní mànẹ́bì sọ̀rọ̀ lọ́wọ́ ayọ̀ sẹ́ta ìgbà tẹ̀jú wá mọ àwọn bàbá náà ní ìdíkẹ́ mọ́lọ́run ọ̀pọ̀lọpọ̀ náà wà fún ní wọ́n ta ìgbà àtẹlẹ́ tó burú jáìdì tó wá látọ̀dọ̀ wọn owó lẹ́gbọ́n ṣíṣe ninety eight percent ni wọn ni wọn wo tẹ wọn tẹ yẹpẹ kódà àwọn ẹlòmíì nu wọn wọn wà lẹ́gbẹ́ awo ó yá ìlànà déwìbọ̀ ìlú yáàtì náà tó náà ló kọ yín gbogbo yẹn tẹ̀gí ń bùgá láwùjọ àbí dọ́là ánù yẹn ọ̀nà ánù lẹ́ńtọ̀ yẹn. ọlọ́run tó tẹ́lẹ̀ wá sàánú wa nínú àwọn ọ̀rọ̀ táwọn bàbá náà kọ́ àwọn èèyàn sàlàyé pé a eléyìí náà ó ti mú <laughs> ìsọkúsọ nínú ẹ̀sìn náà dání ó wà náà àwọn òwe tí wọ́n kà yẹn. tọ́tà àwọn àbá àtọ́jú yẹn ìyàwó ẹ̀kọ́ náà ṣùgbọ́n ló wà torí pé mẹ́nu ẹ̀yin ọmọ sọ̀rọ̀ burúkú sí súnà ẹ̀jẹ̀ kí wọ́n dákẹ́ lórí aburú yìí aburú olókè wà ní súnà sẹ́yìn fi tako súnà níta níta ìlú sọ ní pé sànàbí mú wa kò tẹ́yìn lọ́rùn sọ̀rọ̀ lọ́wọ́ àlọ́sẹ́lá kò bá sì kò tẹ́ wáyé mu àbí táwọn bàbá mú wa àwọn bàbá tẹ̀ mọ́ ní wọ́n wà lọ́dọ̀ lọ́wọ́ kọ́lọ́ fún ọ̀sẹ̀ àwọn àkòrí ni wọ́n kọ́lọ́ bá wà

يريد أن يكون هو الشيخ المعظم wọ́n ní ẹni kọ̀ọ̀kan wọn ibi ọmọ ń fẹ́ ni pé àwọn fẹ́ káwọn ọmọ rí wọn pé ṣé ó làwọn abẹ́rẹ́ tó tóbi làwọn ìyá náà ó ilé ìta àdéhùn náà sí i ó lọ sí pé ó fẹ́ wọn gbé ẹ̀mí ara rẹ̀ tóbi wàláyé ilé ìdọ̀lá akọ ṣùgbọ́n kò fẹ́ òdodo pàdédárì wọ́n ní orí ìdílé tàbí lúnà alàtọ̀lá ní dáìmọ̀ tẹ̀kìláàbì gbogbo gbà lẹ́nu ayé àwọn tí wọ́n tán ti sọ nìyí ẹ̀ẹ́mọ̀ ni wọ́n níbi ìyapa ìyapa wọ́n mọ̀ yapa lùwárì wọ́n mọ̀ yapa súnà nẹ́bì wọ́n mọ̀ yapa ọ̀rọ̀ àwọn sọ̀hábà kò ní ti dẹ́ẹ̀tọ̀ ojú òkú tiẹ̀ tó ń tọ̀ ẹwà wọn rí yapa láàrin àwọn ìyàlẹ́yà ìyapa ẹgbẹ́tẹ́ láàrin àwọn ọ̀dùnúyà ìyapa tàbílẹ́yà jàpàlẹ́yà ìwọ̀lẹ́yà ìtùmọ̀lẹ́yà gbogbo wọn ìyapa ìyapa bí kọ̀dùnúyà ti ń fi ìlànà díẹ̀ ẹlọ́wọ́ bí àwọn ti ìjàlẹ́yà ó yàtọ̀ síra wọn yàtọ̀ sí jàpàlẹ́yà yàtọ̀ sí ìtùmọ̀lẹ́yà yàtọ̀ sí ìwọ̀lẹ́yà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àmọ̀wíyà jẹjẹwíyà gbogbo wọn ẹ wà rí pé ìlànà wọn ò rí bákan náà kò sí tó pàdé pé wọn ò rí ojú ọ̀nà kan ṣoṣo eléyìí tí ànábi fi wa yìí lọ sọ́nù wọn wà ní wọ́sẹ̀lẹ́m. wàdí ayé máa ń fi ìṣèwà ọ̀rìn wọn ní gbogbo ìgbà náà lẹ́wọ̀n wọn níbi tí wọ́n ti máa jà rẹ́sílẹ̀ wọ́tàjì lónà àlẹ́ dọ̀láàrí ọ̀lẹ́yàdùn nílọ́ọ̀ wọ́n lé mọ̀ rí àwọn tó ti sọnù báyìí kọ́lọ̀ fún ìtàlẹ́ àwọn ọ̀tọ̀ wa ń bẹ̀ o wàhálà mọ̀kúrò bí a lè lè aya wọ́n lé ní nǹkan sọ nínú aya yẹn nìyẹn pé àwọn olùdarí ti sọnù wọ̀dí wàdà tẹ̀sẹ̀ àwọn tó lọ́la pátákó àwọn ọkọ̀ nínú à ń tẹ̀lé yìí ẹ má tẹ̀lé àwọn ojú ọ̀nà mi o kó má bàa mú ní yapa kó ní ojú ọ̀nà ọlọ́run tó wá tó dà آية 153 وأن وضح النبي صلى الله عليه وسلم هذه الآية بتوضيح معصوص وأن النبي وصل يوجون لي صلى الله عليه وسلم nínú ayé yìí ní ìsàlàyé tí yóò fi ilẹ̀ tí yóò mọ̀ dáadáa dáadékù wọ́n ní ìyẹn ní pé anáwó àtọ̀ sọ́lọ́lọ́ àríwọ̀sọ́lọ́ àdàlá àrùn yìí kátọ́rù ìtàlílà oníkẹ́ ànábì fa ìlà kan tó sún ìlànà ìlà tààrà ó fà sórí ilẹ̀ báyìí tó mọ akọ alájànàbẹ́yì alájànàbẹ́yì kò tó bá wọn ló tó wá fún àwọn ìlà tó pọ̀ sí ẹgbẹ́ rẹ̀ méjèèjì ẹgbẹ́ ọ̀tún àtẹ̀gbẹ́ òsì wàkọ́lá tó lọ mọ́ wọn àlejò tó bẹ̀rẹ̀ lọ́hàtì àlùmọ̀tálẹ́ wọn náà lórí wàá sọ nípa ti ìlà tó lọ tààrà tó sèkì láti wájú rẹ̀ yẹ tó lọ gbọ́ọ́rọ́ wọ́n ní àyà ìrọ́ tó láàbì oníṣẹ́ rí eré òní ojú ọ̀nà lọ́wọ́ ọ̀gá ló wá sọ fún àwọn ìlànà tó kù tó yàtọ̀ tó pé àwọn àwọn ọ̀nà náà ni fún oúnjẹ wa ní ojú ọ̀nà ọ̀kan lẹ́ńdẹ̀ o èsù ti dúró síbẹ̀ báyìí ìyá ẹ̀dẹ̀ ọ̀hún náà ta ilé yìí tí wọ́n ń ta àwọn èèyàn lọ sáwọn ojú ọ̀nà tó yà wọ́n. àbúrò ànàtà yìí ni wọ́n gba méjì wá bẹ́ẹ̀ ní àbúrò àlàáfíìn. wọ́n á dà mí sáré wáàdì oúnjẹ irú àti irú ilé ó kílẹ̀ àgbà. من الرسول صلى الله عليه وسلم تقبل بشيرهم لبيان الآيات الكريمة لا تفيد عليه آية لقل لطيف وأن هذا صراط مستقيما فاتبعوه dájúdájú ilé ìlú ojú ọ̀nà mi tó péye jùlọ o ẹ̀yà máa tọ́ ẹ máa tẹ̀lé o wọ́n lẹ́sẹ̀ tẹ́lẹ̀ ọ̀hún tó gbọ́dà ẹ máa tẹ̀lé àwọn ọ̀nà míì bàtàbà rọ́kọ́ ní súnmọ́ à ń tẹ́lẹ̀ ìrírí kó wọ́n bá mú ní sọ̀rọ̀ kó ní ojú ọ̀nà ọlọ́run ní o. wọ́n ní wà fi súnmọ́ ti rọ̀ sórí láàrin sọ́lọ́ lọ́wọ́ àlejò ọ̀sẹ̀dá nínú súnmọ́ àwọn ọ̀rọ̀ àtàwọn ìṣe ànábì sọ́lọ́ lọ́wọ́ àlejò ọ̀sẹ̀dá ní yàkó ó wá sọ báyìí wọ́n mú ìyá àmì tẹ̀rí ẹni tẹ́lẹ̀ rẹ̀ bá fi lè gbóná yín ìsọ́fún àwọn ọ̀sọ̀ ààbà ìjọba lọ́wọ́ sọ́lọ́ bá wà ní ìwọ̀sọ́lá ẹnikẹ́ni tẹ́lẹ̀ rẹ̀ bá fi lè gùn gan nínú ẹ̀yìn sọ ààbà mi o pàtàyàrọ̀ ìlà bá ń tẹ̀sí rán yóò ní ọ̀pọ̀lọpọ̀ ìyapa nínú Islam àwọn èèyàn ọmọ ìyapa nínú àkídà àwọn èèyàn ọmọ ìyapa nínú mọ́tàáì olórí tìlítì lẹ́ẹ̀padà mọ́ o táwọn náà wá wo àsìkò wa lé nìkan oríṣiríṣi mòlúdì oríṣiríṣi tàlásùlù kọ́dúrì mùsùlùmí ní ti rẹ́sì mùsùlùmí yóò ṣe kírísímàsì yóò sì tún jọ sí fáyẹ̀ mùsùlùmí tó ní olóhùn sẹlẹbírẹ́tì ní ìyá mùsùlùmí ẹ̀sùn wọn ni tó lọ àbẹ̀láwọn ní ìṣẹ̀ṣe àwọn aláṣẹṣe oríṣiríṣi làwọn èèyàn ń gbé wọlé ìsìlámù lẹ́nu ọ̀tọ̀ láti oríṣiríṣi ti é kò bá ti rí mu torí pé kò lè bára wọn mu láyé wá ní ẹ̀bájú wá rí táwọn ìwà ti torí ìrísí nínú ẹ̀sìn àwọn táwọn láwọn fẹ́ pa gbogbo ẹ̀sìn papọ̀ kó jẹ́ sí nǹkan tuntun wọ́n máa ti Islam wọ́n máa ti fi tẹ́lẹ̀tì wọ́n sì máa ti àṣìṣe àwọn olóòtú àyẹ̀ náà wọ́n fẹ́ pa gbogbo ẹ̀kọ́ nípìnlẹ̀ ìlẹ́yìn kálukú ṣe tẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ni ọmọ ọba tàbá àbíkó ni ìwà tí wọ́n pè é Islam ó wá kọ̀ lẹ́sìn àwọn ẹ̀sìn tó ti lọ táwọn èèyàn ti gbọ́ yé àtìmí tí ó bá tún sọ fún òun fẹ́ wá Islam ó ti yẹ lu gbogbo ẹ̀ fún wa àbí wọ́n bí àlùkùránì ò bá ti yé ọ àbí wọ́n bí àhàdìsà náà lè sọ̀rọ̀ bá wa tó o bá gbà á àwọn lágbára mọ́kà ìjọ náà lọ́wọ́ àwọn náà lọ bá nàbí sọ̀rọ̀ lọ́wọ́ àlùsọ̀là pé ó jẹ́ káwọn da ẹ̀sìn pọ̀ káwọn ọmọ bá ṣe tiẹ̀ fún un náà ọmọ bá wọn ṣe tàwọn mo ń sọ̀rọ̀ yìí fún ọdún bá wọn dùn sùn ní òdodo ní ọ o lérò láti gbọ́dọ̀ wọn bá rẹ pàdé pẹ̀lú dáadáa ìlú ẹ̀ náà ní táwọn èèyàn ti lé ní ẹgbẹ́ àti ọmọ ti papọ̀ ẹ máa rí mùsùlùmí níjọ́ kórè yóò lọ bá tẹ̀lé yóò lọ bá tó lùdù ní pé ọjọ́ ìjọ ìyàgbọ́n wà ládùúgbò ẹ̀rí ìsìláàmù ní kámọ́jọ gbìn lálàáfíà ṣùgbọ́n lórí ọ̀rọ̀ ẹ̀sìn wọn ò fẹ́ kájọ dà á pọ̀ wọn ò fẹ́ kájọ dà á pọ̀ ìgbà mélòó ni wọ́n láwọn ní mọ́tọ́lá bóyá lórí ìjẹkújẹ àbí lórí káwọn bá sọ yín lẹ́nu ó sì sọ lẹ́nu bẹ́ẹ̀ nígbà tó kú tó tó rí ìgbàgbọ́ rẹ̀ ìgbà táwọn ara mọ́kà wá sọ̀rọ̀ yẹn wọ́n ní ìlú pòpósà ànábì ò sọ̀rọ̀ sọ̀rọ̀ lọ́wọ́ àwọn ìsọ̀lá torí kò sí ìmọ̀ tọ́lọ̀ ọba òbí lórí rẹ̀ òkú wọn lé sí ìgbà tó kọ́ bá rí ìgbà wá tó sọ sóra tó lè kà àjùmọ̀ nínú kalẹ̀ nínú sóra ìgbà tó bá fi ní wọ́n bá wọn tuntun ọ̀rọ̀ tó bá wà wọn náà tó wọ́n bá wọn náà ṣe ti ọ̀rọ̀ wọ́n ní sọ pé kí kálukú wọn tẹ̀sí rẹ̀ ẹ̀sìn ti ẹni kó wọn jẹ́ sí ẹ̀ ẹ̀sìn kó wọn náà kó wọn jẹ́ sí wọn. eléyìí ó ní àlà tó fojú hàn láàrin Islam àtàwọn ẹ̀sìn míì tó bá jẹ mọ́ kájọ sí nǹkan dáadáa ládùúgbò àjọṣe yẹn ìdí òmù ìdàgbàsókè wá tí a máa jọ ti wí sí kálukú òkúlé olóòlù tiẹ̀. tó bá ti jẹ́ pé ẹ̀sìn báyìí bá ní wọ́n ti rẹ̀ kéèyàn dá sí àhà eléyìí ìkẹsìn tèmi o èmi ò ní bá ní dá sí rè ẹ̀yin tẹ́ ẹ̀jẹ̀ lẹ́sìn ẹ̀yin náà ní kẹlọ́ ọmọ ìlú yẹn. àbíkọ́ tá a bá dọ́kẹ́ tẹ̀síwá náà àá nìyẹn wá dáwọ́ àdìyẹ wá ṣèkìní rárá mọ̀hábùrù làkùn bí mo mọ̀ pàlẹ́ rẹ̀ sí i. ẹ̀sìn tèmi kó mọ jẹ́ tèmi ìyín náà kó mọ jẹ́ tèmi ẹni tó ń gbọ́dọ̀ kó nira gbára wọn. sọ ìyá pàdé wa tẹ̀lé lónìí látara àtòjúmọ́ àwọn mùsùlùmí. ẹ àwọn náà wọ́n káwa náà lọ sí ilé ìgbẹ́ ẹ̀sìn gbé ìjọ àti ìlú wọlé ẹ̀sìn wa nù. ọgbẹ́ wa ó wà ní ẹ̀sìn wa náà lọ́lẹ̀ ṣùgbọ́n nígbà wo ni wọ́n máa ń sè yẹn níjọ́ ìyàwó àti lọ́jọ́ ọdún nìkan ni àwọn oṣù ni wọ́n máa ń ti rú ilé àwọn obìnrin nìkan ní sẹ̀rí àgbà láàyè àtọmọ kéékèèké àwọn tó ti bàlágà wọ́n wà dáwà nínú ilé kan àwọn ni wọ́n mọ̀ sí àríyá wọn fúnra wọn àwọn obìnrin tó bá mú ní kọ́ tí òjò ìgbọ́kúkọ àwọn obìnrin tí wọ́n mọ̀ lùlù àbáwọn ọmọ kéékèèké ọkùnrin tí ò sí mọ dandan yọ lórí méje sí mẹ́wàá ṣé ó mọ̀ lùlù àwọn yẹn ni wọ́n jọ máa ṣe ayẹyẹ ìyàwó àti ayẹyẹ ọdún sínú àwẹ̀ àbí iléyá tọ́mátì wàá rọ́ọ̀kùnrin tó dàgbà tó ti ń bọ̀ wọ́n ó sì dákẹ́ wọ́n pa ìlú wọn náà ó ti rí mẹ́sàn-án wá ní pílẹ̀ rẹ̀ bẹ́ẹ̀ náà ló ti gbọdọ̀ sí wọn rí ìdílọ́jọ́ bí àti àmọ́ ṣùgbọ́n àwa ń ṣe ìyàwó àbá ń ṣe fún wa mùsùlùmí lónìí nípìnlẹ̀ àwa yìí ṣe òkú àìmọye mùsùlùmí náà ló ti di mùsùlùmí olóòkú lẹ́nu àfihàn ìwòwélé kò sí bẹ́ẹ̀ dé nípìnlẹ̀ mùsùlùmí àpéjúwà ló kó àwọn níbi náà sọ pé àwọn náà tẹ̀lé ló ti fẹ́ di lónìí kò sí sáńpẹ̀ ní ìjókòó àtàlà tó ní ìpínlẹ̀ a ní láti tẹ̀lé ìná fún kásàlà ayé rẹ̀ tó bá fẹ́ tẹ̀sí tó sì lè kó lòlò ṣùgbọ́n lẹ́nu ha ọmọ ń bá àwọn ọmọ mùsùlùmí lọ ní sọ́ọ̀dì gbogbo ọjọ́ sunday sunday ẹ̀yẹ́ká wa náà wá program àníyàn dá ṣùgbọ́n kò bẹ́ẹ̀ fi mọ̀ nítorí ẹgbẹ́ yìí máa ṣe ni pé ẹ̀yin náà máa ṣe wáàsí nìkan ẹ máa ṣe wáàsí àṣà yẹn tó àwọn tí wọ́n ní ẹ̀wọ̀n ní ọ̀gbẹ́sì jẹ́ ìní kan ọ̀gbẹ́sì jẹ́ o ìní kan ẹ̀yìn alápatà tí kò ti gbàgbé ní kàdúrà tí wọ́n lè lórí kan náà lọ́dún náà lọ́wọ́ nígbà tí wọ́n sọ̀rọ̀ láyé ìgbà tó ti wà ní unilite àwọn òjò mọ́ àwọn òkọ́ inú àwọn ti bẹ́ẹ̀ sì yé òun náà ti di akẹ́kọ̀ọ́ náà ní nílà ìdúnà lọ́dún náà lọ́rùn àwọn tó ń sọ̀rọ̀ yẹn fún un rẹ̀ tó kọ yẹn ibi àkọ́bá ni ẹ̀ náà ti gbá ẹ̀ náà tàwọn wá àwọn jàǹdùkú ẹ̀ka ó ní jàǹdùkú ní ìdí ẹ̀sìn òun àwọn kọ́ńtì láàmù léwu aláàbíńdà ẹ̀rọ àti torí pé wọ́n sọ fún pé wọ́n tọrọ ẹgbẹ́ ìpátá òun ní ọ̀rọ̀ ọdún wọ́n mọ olùkọ́ ni yóò máa ta ṣùgbọ́n gbà tó di mísánà nọ́tíwájú àwọn kan bí léèrè pé táàdì mọ́ tó rú rẹ̀ á omi ara olùdókòwò kàndà gbogbo nígbà tó wá bí wọ́n ti gbúdù tẹ́sí yóò padà jẹ́ ibi ọ̀rẹ́ níwájú àgbà ọjọ́ gbígbà ìyá mọ́ ẹ ṣùgbọ́n wọ́n ti bẹ́ẹ̀ náà níta òní á kò kàn wá ànábì ní yóò pọ̀ káyé sọ́nà ọlọ́wọ́ àlùwọ̀sọ́lá tó náà nílò àdéhùn náà ìtìláfà àwọn ìyapa ẹ̀sìn òun náà pọ̀ láàrin àwọn lárúbáwá nípa òde ni ní kuwéèkì ni ní kọ́tọ́ọ̀rù ni ní láti àpọ̀ ni wọ́n ti gbèrò lórí kan lọ sí sàgbà yorùbá obìnrin gẹ́gẹ́ pàtúkùlà torí wọn wá gbé lọ sọ́hún yẹn létí táwọn adájọ́ àwọn àtọ́kù dà kódà bọ́ọ̀lù náà tẹ́tẹ́ ìjàngbọ̀n náà lọ́n ti lọ́rùn aburú ni wọ́n ti dìnnà náà lọ́rùn oríṣiríṣi tí ó da òun náà ní ìṣẹ̀lẹ̀ náà lọ́rùn náà lára àdúgbò tí a ní ní a rí ìyapa tí ó pọ̀ nínú wa wá ní ẹbá tí wá ní ìyapa tó ti ń pọ̀ nínú ẹ̀sìn kí ni rẹ̀ wà á lé fún mi fún súnà mi ni kẹ́ ẹ gbà mọ́ o súnà mi lọ́wọ́ yìí ìyẹn làwọn ti máa ń dúpẹ́ kọ́nà ọba tó wá ní àrùn ìṣúná ọ̀dùnà máa àtàrà fìyà abẹ́lọ́ ìkéyọ̀ wá fún un súnà yìí ọlọ́run yọ wọ́n yóò tẹ̀lé sí wa o. ibi tẹ bá ti fi ya wọn wá ti pọ̀ lẹ́sìn ìfẹ́ fi wọ́n òun ni súnà súnà yẹn yóò dáàbò wa ẹgbẹ́gbẹ́ àwọn ọ̀fẹ́ tí mo mẹ́sàn lẹ́ẹ̀kan yẹn yìí dì súnà ló já mọ̀ yìí pé eléyìí bá ti mọ séèrè kámọ̀ dúnú ó wà ní ẹ̀sìn wa níjọ́ kan wọ́n ní nílùú mọ̀jìnà ànábì tó lọ́wọ́ àwọn ọ̀sẹ̀dọ̀ ara mi tí wọ́n ń ṣe nǹkan kan tó sírèjì sí ní ọdún wọ́n ń béèrè pé ẹ̀rọ àwọn ọdún náà ìwọlé o wọ́n ní àwọn ọdún làwọn ń ṣe ọdún méjì kan bẹ lọ́dọ̀ àwọn káwọn ń ṣe ìkànnì rẹ̀ làwọn ń ṣe pípé táwọn ọmọ tí ń tàjọ yọ̀ ní ọ̀ à ànábì wa nígbà tó ti bẹ̀rẹ̀ ìgbà sọ̀rọ̀ lọ́wọ́ àyẹ̀wò sọ́dọ̀ pé ọdún ọba ti pààrọ̀ ọdún yẹn tó yẹ ọ̀ pẹ̀lú ọdún ìtúnú àwẹ̀ àtọ̀dún léyà wọ́n ní láti gbà wọn ti sọ̀rọ̀ bẹ́ẹ̀ ọdún òdìkì kàrẹ́ yóò yẹ kó wọ́n mùsùlùmí ọdún ọlọ́dún kò kàn káàmì ẹ ń gbọ́dọ̀ tó bá ti bá wa láyé jẹ́ kó wo èrò bí ó máa wáyé látẹnu tiwọn ìdí látẹnu tiwọn kò ní. àní kó láyé lórí tí wọ́n fẹ́ sọ lóhùn tiwọn àbíbẹ̀ ẹ̀kọ́ ni ẹ̀yìn ẹ̀ ṣùgbọ́n o ní sáárọ́kà o ní bá wọn patisipéètì bẹ́ẹ̀ wọ́n bá wọn lágbáńgẹ̀ ọmọ mùsùlùmí wọ́n ti bá wọn jẹ oúnjẹ ọdún tó tako àkídà wọ́n máa ń pè ìyàwó wọ́n sì kú mọ́ àjọṣe àjọjẹ tó wá ní bí mo dárúkọ nǹkan ní ìfẹ́ ẹni tí wọ́n pa wọn. ṣùgbọ́n lè ní ìsìn báyìí tí wọ́n fẹ́ ṣe ìsìláàmù ó takò Christmas wọ́n ní bẹ́ẹ̀ di ànábì yìí sáni àbí wọ́n ti pè lọ́mọ ọlọ́run àwọn mí tún pè ní ọlọ́run àbí tí wọ́n gbà bẹ́ẹ̀ pé ọmọ ọlọ́run ní ànábì yìí sáni sàlámù tó gbàgbọ́dọ̀ fi mọ̀ kí ni kúlú ọlọ́run sáǹkà kúlú ọlọ́run ahad ọlọ́run sọmọ lam yali lam yali wa lam yulad kò bímọ ẹni kò sì bí òun náà wọn alábẹ́ ti àjọ̀dún ìgbẹ́gbẹ́ ọmọ ọlọ́run torí pé gbàgbọ́ náà ti bá wọn pa gbèsè ìwọ náà ti ń sọ pé lóòótọ́ ni ọmọ ọlọ́run january first alẹ́mọ́lé ìsàlàyé eh, eh, lórí bíbá ní tẹ́lẹ̀ ọ̀dà ìsìláàfíà àtẹ́gbé àtàlàyé wọn láwọn àkókò wọn yẹn ilé ìta ti sọ iná tó ní mẹ́ta náà ti tó ẹ̀tọ́ bá wò ó gbọ́ yé ẹ̀tọ́ bá wò ó mọ́ gbọ́ yé ọlọ́run tọ́lọ́run jẹ́ ká wo oṣù yìí mú tí òfin yìí wà mọ́. àfẹnumọ́ mẹ́rin bàbá yìí náà ni sọ january first kì í pé bẹ̀rẹ̀ ọdún àwọn mùsùlùmí ṣùgbọ́n wọ́n ti sọ́ di ìlà àpá ó ti di apá láàrin àwọn mùsùlùmí lẹ́nu ẹ mọ̀ láwọn àpá àti ọmọ jọ sí báyìí nínú àwọn ẹ̀rí táwọn wà ló wá ní pé ẹ ṣé ìjírá kàlẹ́dà náà ti sọ sáláàdì mẹ́rin tẹ̀ ṣe iṣẹ́ ìjọba gbogbo aláàdì tẹ̀ ìjọba ni àgbogbo aláàdì tẹ̀ oṣù táwọn èdè sáláàdì ẹ àbí tọ́ bá wọ́n yí kiri ti owó àwọn gọ́ọ̀mẹ́ntì wọ́kà pé àwa tá a ti tẹ́lẹ̀ àmọ́ níbi increment ahàn tó tọ́ máa ń fún ọ náà ní sáláàrì pé à ń retí sáláàrì lọ́dọ̀ wọn dára so ọ̀rọ̀ yẹn ò wọlé kì í tẹ̀lé ọlọ́run bá ní gbogbo oúnjẹ àwọn ìyàwó ní nàìjíríà ju àti kírísítẹ́nì aláàrin fún wa ló sọ láti jẹ ṣùgbọ́n fi ìsòdì ọdún ìyẹn ti so náà sàn wọ́n bá gbé ilẹ̀ ìyàwó wa tọ́ba tó ń jẹ fún wọn sílé wa tọ́ba tó ń jẹ ìfún wọn wa á jẹ ọ̀nà tàyè kúròkó yé á jẹ kódà tọ́ba tó ń jẹ ká lá abọ́sán gbígbé wa tí ó mọ̀lá tí wọ́n ti ní wọn pọ̀ ní wọn ti ní wọn pa ara ní á ṣùgbọ́n àwọn oúnjẹ ọdún wọn rárá ní ó gbé ìrìn àjò fún wa ẹ láwọn àwọn àjọ fún ìsì ẹ ní jọjọ náà onísọkúsọ òun ní láti ya kiri òun ó tún jẹ báyìí ó sọ pé ẹjọ́ bá fẹ́ bí akókó bí wá fún un ọlọ́run wọ́n jẹ́ àti oúnjẹ inú rẹ̀ so ìyapa ti dé táwọn afáwọ́ fẹ́ mọ́ dìfẹ́ǹdì ìdí òfin dìfẹ́ǹdì ní táwọn alọ́ mú wá táàbù yanjú ọ̀rọ̀ òwòkè tọ̀ ẹja lọ ronú súnà ànábì sọ́nà ọlọ́wọ́ àti ọ̀sẹ̀ náà ìdá ìlùsèkì nìyí. Bàbá ti wá ní pé ààrin nínú súnà ní tó tọ́ka sí pé ká ṣe é ká fi ilẹ̀ ká fi ilẹ̀ ilé ní yóò ti wá lórí. Àdúgbò ìṣòro lọ́wọ́ àyọ̀kọ́ làwọn tó wá náà àsìkò ó ní wà tún náà sí àyọ̀kọ́ làwọn àyè àwọn òṣèlú náà ní báyìí. Ó ní yàtọ̀ títún náà ti tòun gángan oníbẹ̀ náà tún nílànà àwọn àròlé afinimọ̀nà tí wọ́n bá tẹ̀lé mi ẹ̀tún lè tẹ̀lé táwọn ẹ̀ náà bá ti là kalẹ̀ ní ìyẹn ní Abubakar Umar Usman Ali ojú ọ̀nà ọ̀rọ̀ ànúhù torí pé kí ni àwọn onítọ̀rọ̀ fẹ́nu èyí tí wọ́n bá ti sọ pé kẹ́ fẹ́nu wí ìyẹn náà lábẹ́ kí ni ó mọ̀ wà lábẹ́ sunna ànábì ni ó mọ̀ wà sọ̀nà ọ̀nà àlùfẹ́lá nígbà tí wọ́n ti tírèdì wọn ó sì wọ́n ti wọ́n lè sì bẹ́ẹ̀ nú. wọ́n bá bẹ́ẹ̀ ṣe ìkẹ́kọ̀ọ́ báyìí wọ́n bá yíṣọ abá mi ìtọ́nà wọn létí pẹ̀lá ìdìbì à bí tẹ̀lé sí wọ́n mọ̀ gbọ́ pé àná yìí sọ báyìí lọ kàn báyìí báyìí sọ̀nà ọ̀nà àlùfẹ́lá ẹ sì rí àlefa tí ó withdraw ẹ jẹ́ kó kàn wá ó mọ̀ lóun àtọ́lọ́jọ́ lọ àná nígbà tó fojú wò pé àwọn èèyàn ò fẹ́ fẹ́yàwó wọn látara wípé owó táwọn obìnrin fẹ́ máa gbà ó ti kọjá gbára àwọn ọ̀dọ́ lọ eléyìí ó ti mọ ní ìdínà lọ́wọ́ àwọn pé kóun rẹ̀ dúlé kìkì ní òpè kóun gbé sórí iye kan báyìí obìnrin obìnrin kan ló wá bá a pé à ìrẹ́ aṣáájú wa èyí tí ọlọ́run bá dùn tẹ̀ rẹ̀ gbé kalẹ̀ sẹ́yìn wá bẹ́ẹ̀ gbé kalẹ̀ lé wa lórí a ní bí wọ́n lò sí ìjọ́nù tọ̀ ẹ mọ gba ló bá wù yẹn o ṣùgbọ́n àwọn àwọn òní pé íńtẹ́ẹ̀tì ó lè máa bu wa ṣùgbọ́n torí kó gbọ́ pé ah, ọlọ́ọ̀bá ọmọ ní kẹ́ ẹ síbẹ̀ ànábì ọmọ ní kẹ́ ẹ síbẹ̀ sọlọ bá wa yọ sọlá nítorí wìdúrọ̀ nìyẹn o àwọn èyí fẹ́ ṣe tí ó mọ yapa etí ànábì bá ti sọlọ bá wa ní wàsánda ní yẹ́ pé ìwọ̀n mọ̀ yára mi èmi àti ẹ náà jẹ́ káwa náà kárí pòsíṣàn ìsìláàmù wa bí a lè fífi ìsìláàmù wa sí ìtọ́nà ọba àtúnṣe rẹ̀ nítorí àbú. àbá mi ni àbú mọ́tífẹ́tífẹ́ sórí yóò mọ dájú tiẹ̀ lọ́lọ́kọ̀ wọ́n jẹ́ pé tó ń gbé wá ó yapa tọ́lọ́n àti súnà ànábì sallallahu alaihi wasallam. àwọn ọ̀kan kì í sọ pé lákùnkàn lẹ́nu rárá. ìtẹ́ bá ń ṣe tó bá wà nílùú àwọn àlùfẹ́ náà àti súnà ànábì sọ̀rọ̀ bá wà ní ọ̀sẹ̀ la a ní sọ̀rọ̀ mọ́ kódà gba wájú táwọn ṣe wọ́n sọ ara níbi fún wọn ẹ kìíní kan gbowó gbowó àbí ẹ̀ka gbowó ṣùgbọ́n ìpìlẹ̀ kọ́ nìyẹn bàbá ọlọ́mọ ni wọ́n ní ó sọ ọmọ rẹ̀ ló kọ́ ṣùgbọ́n tó bá lẹ̀ fi nígbà tó lọ́mọ tó fi pe àwọn àfáàjọ àtòtìmọ̀ tó ń náwó nìyẹn àbí ó ti fẹ́ náwó nìyẹn wọ́n tó bá ti mọ̀ tó ò fẹ́ fi irú rẹ̀ ojú rẹ̀ pe àfáà kankan ìdọ́sọ̀ fún wọn ní pítọ̀ ẹ̀yin ìmọ̀ọ́mù wa ẹran àkíkọ rẹ̀ o màá ká ní ọjọ́ méje o wọ́n bá yẹ kó jẹ ní wa sọ wọn kó ti parí pé àfa àwọn ìlòjúmọ́ ó ti yọ ó ti sọ fún wọn bá wọn gbé oúnjẹ tí wọn wá tó ti ṣe dáadáa tó sọ tó gbóúnjẹ sínú kúlà lọ sí òwe ìmọ̀ọ̀mù ìyàwó mẹ́rin wọn ní àbí bóyá bí ọmọ ní twenty kó wá bá gbé kúlà ńlá bóyá aláìsí náà wà ní àbí sẹ́mu àtẹ̀rànjẹ́ wọn ó ti wá gbé wá fún wọn ó ti dé dáadáa bó ti dáadáa tó bá ti dùn wú ẹ náà ó tún lè fi ṣéèkì ọlọ́run látara rẹ̀ dá ìmọ̀nù ẹ̀yìn òde kankan ọlọ́run ti fi lọ́nà ẹ̀ wọ́n á fẹ́ dúpẹ́ owó àdúrà tó dé owó àdúgbò ní sàrọ̀ ọ̀dún mẹ́rin yóò òkú wọn mọ̀ mọ́tò láti yìí pé yóò tún sọ pé àwọn wá jókòó àdúrà ọ̀kan mọ́ oníbi tó wà náà yóò fi sàdúrà fọ́ ọmọ rẹ̀ ọ̀wá ní lọ́jọ́ méjì o ìṣàlá ọba ìgbé oúnjẹ ìkómọ wa kéèyàn ó sì pé àwọn èèyàn náà ya ọbẹ̀ sì kómọ o ẹ wá bá mi yọ kò sí láburú nìyẹn náà olùkóyè wa wọ́n á láti wọn nìyẹn náà kí ni lórí àwọn ọmọ mi mí oníkàwọn afárá wa jókòó lórí àwọn míì onírárá kẹtàn wa kẹwàá jẹun ni ọ̀rọ̀ ẹ̀sìn nìyẹn ibi tẹ́sí bá ti ní kárọ̀ agbọ́dọ̀ ọ̀rọ̀ níbẹ̀ ibi tẹ́sí bá ti fẹ́ ká lé agbọ́dọ̀ lé níbẹ̀ ìdí àdéhùn yìí ti sàlàyé fún wa yẹn pẹ̀lú ògbọ́dọ̀ níbi láti mú sí ní àárọ̀ àmọ́ tẹ̀síwájú lórí àdéhùn yìí ní ọ̀la torí pé nínú àwọn àdéhùn tó fẹ́ yọ wá kúrò nínú ìyapa tàbọ̀ tó kéré ní àdéhùn yìí jẹ́ kan bẹ́ẹ̀ o mẹ́fà abájọ gbọ́ yé tàjọ gbó lórí àdéhùn yìí ni oníṣẹ́ni yóò mọ̀ sí àdádálẹ̀ mọ́ nínú wa ṣùgbọ́n àwọn tí ń ṣe àdádálẹ̀ àwọn ìfẹ́ gbọ́rọ̀ àwọn àdéhùn lè àwọn òsì ní yé wí àbẹ̀ ọlọ́run kọlọ́ọ̀ba kó mú wa gbé lójú ọ̀nà àtìkáwọ̀ ọ̀sùn náà àtàlàfíà nígbà tí wọ́n yà sọ́ọ̀tún táwọn òbí yà sósì ọlọ́run jọ wọ́n ti fi ṣẹlẹ̀ sí wa o nínú tó bí ẹgbẹ́ lórí ìrísí náà yẹn ẹgbẹ́ lórí ìrísí ẹyọ kan lé káwọn àwọn ọmọ jẹ ṣùgbọ́n tó ní pé mo fẹ́ ní ọ̀gá mo fẹ́ dàtà rí èmi náà fẹ́ ní jẹ ọmọ tèmi ẹ wá lọ́wọ́ oúnjẹ lábẹ́ rẹ̀ ẹ rí i pé àníyàn tí ò da òun ló pọ̀ jù lábẹ́ gbogbo àwọn tèmi ọlọ́run sọlá ìwà sàlẹ̀ mọ́ wa sùhánà ìwà ọ̀nà ìwà ọ̀nà ìwà ọ̀nà ìwà ọ̀nà ìwà ọ̀nà أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته